ọtí lájẹ náà tá a sọ pé ọtí àmọ̀sẹ̀mí ọtí tó dùn ọtí tó yàtọ̀ sọ ti tàyè ọba ọba ní ẹta ẹ rí pé ọkọ àti àrò wọn nìkan ṣe kí ni ẹ wọn jọ bí àwọn ènìyàn alákọ̀wé no àbí fẹ́rẹ́ sẹ̀ wọ́n gbé lánìí wọ́n náà gbé lánìí àgbà ìwọ́n gbà wọ́n náà gbà ní bá mi mọ̀ dáhàbà lábẹ́ èyí tó wà nínú súnà onígbà ní sàlámà ànábì ìyàwó Aisha ó ní tàbí ìbá ẹ̀tọ́ tán bá mọ nǹkan ó bí ẹnu àwọn gbẹnu sí ìlànà bí ó gbẹnu sí láti fi kí ni ìfẹ́ sí àwọn ìwọ ọkọ tó lè máa mú ìyàwó rẹ̀ bóò ló ṣe kọ́ máa àwọn náà fi àkàsán ọlọ́run bá nílò àjẹ́ náà. لا لغو فيها ولا تأثيم ẹ máa wo alukur'an àwọn àwọn bá nínú àlùjẹ́nà wọ́n máa ṣeré láàrin wọn bóòlù òṣèlú rẹ̀ sọ pé ibùsùn wọn aláṣọrò rẹ̀ mọ̀sífòfà sọ pé ibùsùn yẹn súnmọ́ra ó kọjú síra wọn tí wọ́n àwọn ẹjọ́ fi kọ́ọ̀pù ọtí wọn wọ́n fi máa tagbà láàrin wọn yẹn pé àjọ ń jókòó lórí tábìlì àjọ ń jẹun táwọn ọ̀rẹ́ wa tán bẹ tábà lọ sóde tó bá ti gbóúnjẹ lẹ̀ báyìí yọ mú ọwọ́ láti nà ọwọ́ oúnjẹ tiẹ̀ yọ mú ẹran lórí tẹlifí yẹn náà kò sí wàhálà yẹn náà máa sọ yọ púpọ̀ máa jẹ kí ni wọ́n ṣe jẹ́mẹ́ mùdáàbà wọ́n ń bára wọn wọ́n ń ṣeré amọ́ bífẹ̀ ya ìwà àti àwọ̀ rẹ̀ ń jẹ èwo nípò léjù kàtẹ́ jẹ abẹ́ ń jẹun fóònù ló ń tẹ̀ bẹ́ẹ̀ ṣe jọ lóòótọ́ ẹjọ́ ń jẹun ní bọ̀tù gbogbo ẹ̀ náà kọ́ ni kó sídọ̀sì níbi eré òṣèré ẹran tíwájú ẹ̀ mú ẹja tọ̀dọ̀ ẹ̀ ìwọ mú tó bá ti wò lọ́lọ́ nítorí fẹ́ bomi sáré wẹja rẹ̀ wọ́n bá sẹ́kù mẹ́ o tó wọ́n dìjà so mùdáàbà àdúmsọ̀lọ́lọ́ àrùn àṣàlá àdáńtì nínú àwọn kátà ní máa ń ṣe ni pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ pẹ̀lú àwọn ọmọ wẹ́wẹ̀wẹ́ látàbọ̀lá àwọn sọ̀rọ̀ sallallahu alaihi wa sallam onínú àlìjẹ́nà á mọ ṣàwọn irú eré gbà. تنازعون فيها كأسا لا لغو فيها ولا تأثيم. ẹ bá wo eré nílé ayé tẹ ẹ bá ń ṣeré eré sábà máa ń bá lágùn wá. eré ní sábà máa ń bá lágùn ọ̀rọ̀ tí ò lásùsí àti ẹ̀sẹ̀ ṣùgbọ́n nínú àlìjẹ́ náà ẹgbọ́n tí mo sọ yé o eré ìmọ̀ bá kí ni wá ọ̀rọ̀ sọkúsọ àtẹ̀sẹ̀ nínú àlìjẹ́ náà kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n máa nà alákọ̀ọ́kọ́ fún ààrẹ àyè ní pé tí a mọ̀ pé kí ni wọ́n fẹ́ máa fi ṣeré wọ́n máa fi kọ́ọ̀pù tó lọ́tí wọ́n máa fi tagbà láàrin ara wọn ọtí ìtayé béèyàn bá ti mú yusufu bibu lágùú wà tàfin ọtí ìtayé yóò yí tó bá ti mú kí náà máa ṣe yóò mọ̀ sọ kú yóò sì máa sọ̀rọ̀ ẹ̀sẹ̀ ọlọ́run fún wa sọ pé lálágún òfin ya wà látà fi ẹ̀tànà zàmúnà fi hà kẹsà lálágún fi hà wà látà sí. aláyẹ̀ tó wá dá àwọn ọba ni wọ́n máa fi kọ́ọ̀pù ọtí dìgbà láàrin ara wọn nínú àlìjẹ́ náà lálágùn fi ha tí wọ́n bá mu ọtí ẹgbẹ́ wọn ní sọ̀sọ́kúsọ. lálágùn fi ha wọn láta sí. bẹ́ẹ̀ náà ni kò sí ọ̀rọ̀ ẹ̀sẹ̀ tí ó jáde lẹ́yìn ọmọ àlùjẹ́ nìkan náà tó dà ó ní ọtí ń pa bàbá mi. ẹ lọ wo ẹ tó bá mu ọtí nígbà tó bá mu ọtí mi kan ó lè búyà rẹ̀ olówó tọ̀sí ọba àwọn olórí yóò máa sọ àṣẹ yóò sì máa sọ ọ̀rọ̀ ẹ̀sẹ̀ lọ́fi kò mọ̀ mọ̀tí láyé ẹni tó rí ẹ pé kan kì í mọ̀tí o àlùkọ́pùrù ń gbọ́dọ̀ kọ̀ọ̀bá yìí ọtí tẹ̀ ń wòye láyé ń bì ìyá gbogbo ẹ̀ṣẹ̀ nìyẹn mọ̀nsárì bàhà ẹni ó bá mu ọtí wọn ò ní gba ẹ̀rù rẹ̀ tó bá kíkọ́ ogójì ọjọ́ ìwọ́n tó mú pẹlẹbẹ tó bá mú pẹlẹbẹ tọ́tọ́ lọ kírun wọn ò ní gba ẹ̀rù tó bá kí fún ogójì ọjọ́ ìgbọ́n mo tọ̀mọ̀lá nílò gbàgbé ìjọba kan nípa àbùnà áàsì wọn ò ní gba ẹ̀rù téèyàn bá kí fún ogójì ọjọ́ nítorí pé ó mu ọtí níbi tó lè dé máa ṣka kẹfì rú ọ̀pọ̀ nílùú àrùn ó yẹ òun ò sì ní mú àmúpara mọ́ ọmọ ọ̀rọ̀ akákékeré rẹ̀ sórí ẹnu báyìí ti dára torí pé wọ́n ti pèsè ọtí àlùbáríkà alẹ́dẹ̀ wá ní àlùjẹ́nà ọlọ́run bá nílẹ̀ alágùn fi ha tí wọ́n bá mu ọtí ẹ̀tẹ́ wọn ní sọ̀rọ̀ sọkúsọ wọn ní sọ̀rọ̀ ẹ̀sẹ̀ gẹ́lẹ́ bí ó sì mọ́sẹ̀rẹ̀ láyé. ويطوف عليهم غلمان لهم كأنهم لؤلؤ مكنون ọlọ́run ọba jẹ́ ìlà àlìjẹ́ náà ọlọ́run ọba jẹ́ káwọ́ ọlọ́run yẹ kọ́ yẹ tó fún àléhìm wọ́n máa pò yíká wọn. gilmanu lahun. àwọn gilman àwọn ọmọ wẹ́wẹ́wẹ́ tọ́lẹ́gbẹ́ ọlọ́run ọba sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ wàyíwúnà láwọn olùlẹ̀kẹ̀lẹ̀mọ́tì tọ́lọ́wọ́n ọba mọ̀ọ́mọ̀ sàdáyẹrí wọn ọlọ́wọ́n ọba dẹligéètì wọn fún wọn ẹ̀yìn yìí ẹ máa ṣe bọ̀ọ́sì àwọn ọmọ àdẹ́mẹ̀ kò sí pé mo bí sì mo ṣe wọn kò ń sàrẹ̀ lómi rárá o ọlọ́wọ́n ọba ní làwú ọlọ́wọ́n ọba mọ̀ọ́mọ̀ ó sàdáyẹrí wọn fún wọn wọ̀yà tó fọ àárẹ̀ yìí Pẹ̀lọ́tún fọ́lá ìhìn gílmánù làhún. Àwọn ọba ni wọ́n máa pòyì dá wọn. Àwọn gílmán, àwọn ọmọ wẹ́wẹ̀wẹ́ tí wọ́n máa rọkìnìká àwọn ọmọ àlùjẹ́ náà tí wọ́n máa wà ní ipò pé àwọn alábàbá wọn sì kàn. Naam. Kàánàhùn lóhùn mẹ́kúnnù. Ọlọ́dẹ àwọn ọmọ yìí wọn à ní kó nira bá wọn máa jẹ́nà torí àwọn gẹ́gẹ́ fúnra wọn kà á ná òun àwọn gilmani yìí gẹ́gẹ́ fúnra wọn wọ́n dàbí olómọ̀kìlọ̀n ìta ẹ̀lúùlú ta tó wá gbé pamọ́ kí ni túmọ̀ rẹ̀ ó ní wípé atẹ́gùn ìdọ̀tí kan ò fẹ́ lù wọ́n lára àwọn gan wọ́n mọ́ rírí wọn ẹwà ni gbígbóòórùn wọn ẹwà ni wọn ní wà nípò tí ó kónira báwọn máa jẹ́ mẹ́ kí ló wà lórí rẹ̀ yìí torí pé láyé gbogbo ẹni tí bá ń ṣe bọ̀ ń sìn ẹ nìkan ẹ lọ wò wọ́n bí wọ́n ti mọ́ ẹ rí pé tí bá ń ṣe bọ̀ ń sìn ó lè mọ́ sí é mú yàgà ọlọ́run sọ pé ẹ má lọ tàṣọ mọ́ ìsọ nípa tọtí ẹ má lọ fi ọtí ta yéwé tàbí kìá mọ́ bẹ́ẹ̀ náà ni ẹ má fi àwọn gilman àwọn táwọn ọlọ́run tá kó tì yín kí ló mọ sáàbù. ويطوف عليهم غلمان لهم ẹni pé tẹ bá lọ ní oúnjẹ ẹni tó ń dáná káyé tó dáyé gáàsì àwọn tó ń dáná ní oúnjẹ fún wọn sí wọn àfi mú wọn iṣẹ́ wọn ló gbà bẹ́ẹ̀ o wọ́n dáná igi lápòjúwe ẹni gbé èéfín mọ ọrùn lára wọn wọ́n dẹ̀ wọ́n ń sáàgùn yín níbi wọ́n ń sáàgùn yín yẹ wọ́n àbíkọ́ òkè ká padà sí modern life ẹ̀ ń ṣèyàwó àwọn tí wọ́n máa àwọn sábà sáwọn náà lè wọ́n gbádà mi tiẹ̀ bó jẹ́ bí wọ́n wọ apron àbí níta máa wọ̀ lórí aṣọ ẹ̀ ṣùgbọ́n wọn nílé múra bí olóde ọlọ́wọ́ bá ní ní àlìjẹ́nà àwọn gilmani. kò fún ọ̀nà ìhìn gilmanu lahun. ọlọ́dẹ àwọn tá a dá fún wọn tí wọ́n máa ṣe bọ́ìsì wọn nínú àlìjẹ́nà. kánàhùn kánàhùn lókùnhùn màkìlọ́hùn. ọlọ́dẹ wọ́n dà gẹ́lẹ́ bí ẹlú níta gbé pamọ́ sí. yẹn ni pé kò sí dọ̀tí kẹ̀kẹ́ láì kò sáfẹ́ ẹ̀rọ wà ó tún yà atẹ́kùn ló fẹ́ yé pẹ̀lú mi kò sí nínú nǹkan tó lè ba ẹwà wọn jẹ́ náà. وأقبل بعضهم على بعض يتساءلون Ibi àwọn Gilmani yóò máa gbé wá bá wọn, kí ni ṣẹ́tọ́ ló máa ṣe? Ọlọ́run ọba sọ ní wákíà, ọlọ́run yatufu alayhim, wildanun mukhalladun bi akwabin وبارك وكاسم معين لا يصدعون عنها ولا ينزفون sọ́tù wákà ọlọ́jà àwọn ọmọ lọ́wọ́ bẹ̀rẹ̀ ní ti ọlọ́jà àwọn ọmọ kéékèèké nínú àlùjẹ́nà yẹ tó fọ alẹ́ yìí wòlídàánù mọ̀kànlẹ́dù. tó fọ alẹ́ yìí wòlídàánù mọ̀kànlẹ́dù. ọlọ́jà àwọn ọmọ kéékèèké tá a sọ yìí wọ́n máa pòyì dá àwọn ọmọ àlùjẹ́nà بأكواب وأبارق وكأس من معين ìtí wọ́n máa àwọn máa sábà wọn بأكواب وأبارق وكأس من معين wọ́n máa gbé oríṣiríṣi kọ́ọ̀pù sẹ́ńtẹ̀lì onírànràn ni wọ́n máa gbé lọ bá wọn máa jẹ́nà wọ́n ti wà níbẹ̀ tí wọ́n fẹ́ gbádùn. لا يصدعون عنها ولا ينزفون. sọ etí etí àwọn gìlìmánu yìí tí wọ́n máa tí wọ́n máa ṣe fáwọn máa jẹ́nà wọ́n mọ̀ sáàbù wọ́n mọ̀ sáàbù wọ́n jẹ sábà fáwọn àdẹ́nà ọlọ́run wa ni àwọn sábà yìí gẹ́gẹ́gẹ́ kàánà hùm ẹ̀yìn májì àwọn sábà yẹn àwọn sábà tẹ́ pé àwọn gẹ́gẹ́ rírì wọn gẹ́ ìdádùn tó gbọ́ ọlọ́run ọba ó fi wọ́n wé ẹ̀lú ìlú tí wọ́n fi pamọ́ sínú inú ẹ̀rí bí ẹyin oníṣẹ́ẹ̀lì ṣẹ́ẹ̀lì yẹn lápèlé epo àbí kí lápè bí ẹyin ẹyẹ ẹni kó dáàbò tó funfun inú ẹ bí àwọn ọmọ yìí ṣe rí kò sí dọ̀tí ẹni pé ẹ bá bú ẹyin tán ẹni pé wáìtì inú rẹ yẹ gan liba yóò wáìtì náà torí pé in tó dáàbò bó yẹ ó ti là níbi gbogbo àtẹ̀gùn ẹ kìnnìkan gbogbo ẹ ó ti là ti fara gbà àwọn ọmọ àdẹ́nà yìí kà á nà ó lófin lófin màkàn ọlọ́run bá ti dáàbò wọn kò sí lọ́tí kan ara wọn àwọn ni wọ́n mọ̀ sáàbù wa wọn náà gbé tọ́pọ̀ ọlọ ẹnì tẹ́lẹ̀ sáàbù rẹ ló ń jẹ aṣọ tó wọ̀ wọ́n gan bọ́ bá gbóúnjẹ bọ́ ò ní fẹ́ jẹ bó ṣe ń wọ owó rẹ̀ ẹ̀rú bà wọ́n gan pé ah sọ́wọ́n tẹ̀ fi sáàbù náà rè ṣùgbọ́n láwùjẹ náà kò sí gbogbo pátápátá ọlọ́run bá ní wàá kó bá làbàgùn màlábàgùn yàtà sáà فأقبل بعضهم على بعد يتساءلون قالوا إنا كنا قبل في أهلنا مشفقين فمن الله علينا ووقانا عذاب السموم طبعا بنو بقى الجنة ọlọ́run jẹ́ àwọ̀ o ọlọ́run kó ṣe wá ní ọmọ àlùjẹ́nà kó ṣe wá ní ọmọ ẹ̀nà ọlọ́run nípa wà á kó bá lábá ọgọ́rùn alábàbìn ọlọ́run ní àwọn ọmọ àlùjẹ́nà tí ẹ̀mẹ̀ pé ìbùsùn wa ìṣáàlá tí ẹ̀kọ́ kọjú sí ara ó sì kù lọ́wọ́ ọ̀wọ́ ọlọ́run bá ní wọ́n wà á kọjú sí ara àgbàlagbà gbóhùn. yàtọ̀ sáà lò ó wà á bẹ́ẹ̀ bíra wọn léèrè ṣe kọjú sí ara wa ìṣáàlá ó mú wá bìrà wọn lérè wípé kọlu. kọlu iná kunná kọbílù fi ahìnà mùsùlùmí. apá kọlu kọlà bá àbò tẹ̀pẹ́ sáà ló ọkọ sáré. Hmm. wọ́n máa bìrà wọn lérè wọ́n jọ máa sọ̀rọ̀ kọlu àwọn wa máa sọ pé. Iná kúnná kọbílù fi ahìnà mùsùlùmí. Iná kúnná kọbílù àyè fi àfihàn àyà àdúgbò náà. Ah, Ẹ̀dùn náà nígbà kan rí nígbà tá a wà láyé fi àhàlìlẹ́ mùsùlùmí tá a wà kúlá pẹ̀lú àwọn èèyàn wa mùsùlùmí láì kọ ìfihìn ìgbà tá a wà láyé ẹ̀rú máa ń bà wá tá a bá gbọ́ wá sí i sásì wà lìjẹ́ nà báyìí sásì wà lìjẹ́ nà báyìí ìta máa ń bá ti gbọ́ ọlọ́run láyé nu àbá ń ọlọ́run ìnà kúnná nǹkan mélòó. في أهلنا إن كنا قبل في أهلنا مشركين بẹ̀rẹ̀ ẹ̀yà wa máa ń já tàbá ń gbọ́rọ̀ ọ̀nà pé àmọ̀ fẹ́ wọ náà tàbá gbọ́rọ̀ àjẹ́ náà kò sá sì wà jẹ́ nílẹ̀ báyìí sàánù tí ẹ̀kọ́ lọ́rọ̀ bá yẹ kò tó bá ti ṣe yín rí bí yá gbàdé wa ìgbàdé yẹn ti kàwé àbí yẹn lọlé kí àbí yẹn kọ́sẹ́ wá ṣàánú yín ẹ mọ̀ ká àbí òrí ọ̀rẹ́ wa nígbà tá à ń kọ́sẹ́ lọ àmọ̀ pé yóò rí báyìí o àbí àbí kò sáwà ṣẹlẹ̀ àwọn pé ẹ̀kẹ́ sàárù wọ́n tó mọ́ sọ́pá àkàlẹ́ àpapọ̀ ba'duhum ala ba'din yatasa'alun wọ́n mọ́ jọ sọ láàrin ara wọn inna kunna bi ahlina mushfiqin àwọn afọ́nimọ̀ tàbí wọ́n ni wọ́n kọjú sí àwọn ní kọ́yì wọ́n jọ kọjú sí àwọn mẹ́rin Bàtà ń bẹ láyé, àwà pẹ̀lú àwọn èèyàn wa, ọkà wa ò balẹ̀. Mànàlọ́rùn àlẹ́yìnà wà wàkọ́ náà àbábà sàmù. Fàbẹ́nàlọ́rùn àlẹ́yìnà ìyẹ ọlọ́run bá bá sàánú wa. náà àbábà sàmù. Wà kọ́ náà àbábà sàmù. Bùwárí báyìí ọlọ́run sì mọ̀ fún wa là wá níbi ìyá náà àsàmù ó kọ̀ọ̀kan nínú àwọn tọ́ba kọ̀ọ̀kan nínú tọ́ba kọjá àná ni ẹni náà pọ̀ tó ní sọ́nà àmọ́ ọlọ́run àtàrà ọlọ́run mọ̀ mọ̀ wá sàánú wa ó là wá kúrò níbi ìyá náà ẹni tó bá ti dàgbà nígbà sọ yóò tètè yè kò sí yóò ti kọjá stéèjì nípa ah mọ̀tà wá sùn ní mr akínkàn mọ́ náà wà àbúrò àdó tó ti yẹ sè so wọ́n mọ̀ sọ́ra àárín ara wọn pé ah iná kó iná kọ́bìlù fi hàn iná mùsùlùmí nígbà tá à ń bẹ láyé eh, inú ìpayà láwà jẹ́wọ́ sọ́kàn wà balẹ̀ láyé ọkàn wo balẹ̀ láyé tó àti wà lọ́nà ọlọ́run já wà ní àwọn tí ó mọ̀ sọ bẹ́ẹ̀ ọlọ́run nífa mẹ́ta lọ́wọ́ àlẹ́ yìí náà wọ́n mọ̀ sọ́gbà bí wọ́n rí ọ̀rẹ́ mi àjá dúpẹ́

ẹni pé wọ́n tó kọ́ sọ́lá kọ́kọ́ lọ́wọ́ òkè ó níbi ìmọ̀ ọdún àpòlú wọ́ṣọ̀rọ̀bù àní ìmọ̀kóso tààmẹ̀lú ẹ máa jẹ kẹ ẹ máa mú nínú àlùjẹ́nà sábà bí iṣẹ́ tẹ ẹ ṣe láyé ni àwọn ọmọ àlùjẹ́nà náà ọlọ́kọ́ kàwá kó wọn nígbà tí wọ́n bá tún wá wọ bẹ̀tẹ́ tí wọ́n jọ ń takòrọ̀sọ láàrin ara wọn pé ọ̀rẹ́ wa àbò wa rí báyìí ọlọ́run bá sì sàánú wọn ó sì làwọn bí ìyá náà wọ́n wàá mọ sí kìí sọ̀bẹ́ o. Ìnà kúnnà mi ń kọ́ bí lòlá lè rún. Wọ́n dà á. Ọ̀rẹ́ wa sọ́dá bá parọ́. Ìnà kúnnà mi ń kọ́ bí lòlá lè rún. Nígbà kan náà rí nígbà tá a ń bẹ láyé nàdí rúù. Àdùá òun náà bìbá àdùá òun ìbá àdùá òun mẹ́sàlá. Ọ̀nà méjì tó wá ní dùá ọ̀nà méjì ló pín sí. A ní dùá òun lè ìbá kí la pè jẹ́ báyìí. Dùháàrùn ìbáàdà. Ìta ṣe láti ṣe lọ́ọ̀tọ̀. À ń kírun, à ń dáwẹ̀, à ń lọ hajj. Dùháàrùn náà ni. Ṣùgbọ́n àfi ń wá àsùnmọ̀ sọ̀rọ̀ lọ́nà. Dùháàrùn lọ́sàrà yìí dá pé àtẹ́wọ̀ ọlọ́run fún mi tàbí ọlọ́sìn báyìí fún mi. Lọ́run lọ́sàrà. Àwọn àfáà tó dáa fún méjèèjì ní dùhà. A ti ẹ̀gbọ́ dùháàrùn lọ́sàrà pé ìyẹn kílà pé dùhà ni. Àbí ọlọ́run fún mi tàbí àbí àná. A ti wá pe ìbáàdà ní dùhà. wọ́n ní tẹ́ ẹ bá wò dáadáa dùáwù ní ìbáàdà yẹn náà lọ́kẹ́ ẹni tó ń ṣe náà kà á tẹ̀ wú yàtà wọ́n sàmìlì yìí ìlà ọ̀pì yìí àlàkọ̀mọ́ ìlà wà ní. ẹni tó kírun náà ẹni tó ní àti ìfẹ́ wọn náà nù kà á tẹ̀ wù yàtà wọ́n sàmìlì àti ìbáàdà àlàmàdà àlàkọ̀dọ̀ àjẹtì àwọn àlàmàdà àlàmàdà yàní ayé ìwà fúkàwọ́ Allah subhanahu wa ta'ala ọ̀yìnà jí ìmìnira bí ẹni bẹ́ẹ̀ tó ń kírun náà sọ pé wọ́n lọ irun tí mò ń kì í dákò fi làmí mọ̀ jẹ́sẹ́ kí ni o má jẹ́ wọn náà tó gbogbo ẹ padà sórí dùáwù náà ni ẹ sọ pé dùáwù ìbáadá ọ̀dọ̀ àwọn mọ́lá ọ̀dọ̀ àwọn olùmọ̀sálẹ̀ àwọn ẹlágbàlá pààrọ̀ yìí ẹni pọ̀pọ̀lọpọ̀ wa màsígbà rẹ̀ àtàdúrà abẹ́ẹ̀kọ́ màsígbà rẹ̀ àtúgbà gbà pé àdúrà wa yóò gbà tó gbà wọn nínú ìbáadà tó dùáwù ìbáadà yẹn náà dùáwù náà ni أبا النتيجة عندك الفائدة واضحة؟ طيب Nabi sọ pé ìjà kúnnà ní kọ́bínú nàdìrú so nàdìrú bìdùá ò lè ìbáadá wà nàdìrú bìdùá ìmásàlá. Àwọn ọmọ àlìjẹ́nà wọ́n ní nà kúnnà mi ò kọ́bínú nàdìrú àwọn àgbàtà ń bẹ láyé à ń yọ zàká à ń ṣe gbogbo ìbádà wa bẹ́ẹ̀ náà ni à ń ṣàdúà nígbà tá à ń bẹ láyé fún àpẹjà àwọn náà fẹjà àwọn náà fẹjà àwọn náà à ń ṣe gbogbo wàhálà yẹn àwọn ọba ní. Innahu huwa al rahim Ó ní ẹ ẹ ẹ ẹ wà ní nǹkan báyìí. Innahu huwa al-barru ar-rahim. Ọba dáadáa iná ọlọ́run al-barru ọba tó jẹ́ pé dáadáa rẹ̀ pọ̀ ar-rahim ọba oníkẹ́ni gbogbo bá ṣe ah, àṣọlọ́run ní bá ṣe ń dààmú láyé tàbí kírun àṣebá ṣe ń gbàwẹ̀ àṣọlọ́run ní pé kọ̀ rọrùn ah, àṣebá ṣe ń lọ wá ní àṣọwò yẹn pọ̀ àṣebá ṣe ń ṣe dáwà ah, àṣọlọ́run ní pàǹpàrà dání àṣebá ṣe sọ́lọ́pọ̀ àṣọlọ́run bá rí fẹ́ àárọ́jú ní ọba dáadáa ni innahu wal barru. àṣẹ àlùjẹ́ ń dà dáadáa báyìí ọlọ́run fi sọ wá lẹ́sìn sọ ọlọ́run ọba dàgbàdì láàrin ara wọn náà ni o wọ́n ti pẹ̀ sọ ọlọ́run ọba dáadáa lọ́lọ́ tẹ́ni ta tọ́lọ́ ọba sọ yìí àpéjúwò rẹ̀ ń bẹ ní ayé ọmọ tó lọ lé kí ó tó kọjú mọ́ kí ó tọ́lọ́ padà wà mẹ́ta náà rẹ̀ yóò gbà ẹrẹ tí a ah, gbàtà wà lóye kí ó ah, àwọn kékeré ṣe rírè ọba dáadáa lọ́lọ́ àtẹ̀dúpẹ́ lọ́lọ́ ìnáwó kò wà gbàgbọ́ ọmọ tó kọ́ṣẹ́ tó bá padà yá bọ́lá bá ṣe ìdẹ̀ra fún yóò máa sọ lọ́kàn ara rẹ̀ lìsáàdù lẹ̀ hàlù rẹ̀ ó máa sọ pé ah, ọba dáadáa lọ. kódà lìsáàdù lọ́kọ́ rẹ̀ ṣe kí ni yóò tún sọ yóò dáadáa rẹ̀ ọlọ́run bàbá dáadáa ni o gbàtà ń kọ́ sẹ́lọ́ àwọn ìwé ìṣèlú ni o. ẹ tọ́ka àwé náà yóò sọ mí nígbà tó máa bàkàrà rẹ̀ tó ah, ni ìdíbi sọ fọlọ́wọ́ dáadáa sáà ìbàdí ó ń retí ìgbà tí ń bẹ fìhánì náà mùsùlùmí. kùnà kọbí òfin àhìnà mùsùlùmí. nígbà tí ń bẹ nínú páyà. nàwọ́hùn àlẹ́yìnà ọkọ̀ọ̀nà àdá àṣàmù. ó tó wá di pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó wá láwà. nínú àyà yìí a tún rí nípa àyà yìí pé sábàbí wíwà jẹ́nà ìbádà ni o iná kúnnà mi kọ́bílù ọdẹ ọ̀hún à ń sin lọ́ọ̀ nígbà tá a bẹ láyé. Sọ́dún bàtà ń bẹ láyé à ń sin lọ. Sọ̀wọ́n tó wọ́n fẹ́ wà lùjẹ́ náà, mójútó ìbáadá o. Mójútó ìjọsìn. Mójútó àdúrà pọ̀ bẹ́ẹ̀ lọ lọ́sàn-án lóru. Ọlọ́run fẹ́ wà lùjẹ́ náà mi fẹ́ wọ́n náà. Máa bẹ́ẹ̀ sì máa ṣe ìbáadà tí ó jẹ sábà bí wà lùjẹ́ náà rẹ̀. Torí pé ń tọ́ fara kẹ́yọ̀rọ̀ ọmọ àlùjẹ́ àwọn náà wọ́n rí kíkẹ́ nǹkan náà àbẹ̀rọ̀ ọba subhanahu wa ta'ala ó sì àwa àti ẹ̀yìn náà ó sì wá ní ọmọ àjẹ́nà ó mọ̀ sí wá ní ọmọ náà adàwà rẹ̀ ilmu inda Allah sallallahu wa sallam wa barak ala nabiyyina Muhammad wa alihi wa sahbihi ajma'in Allahumma rabbana atina fid dunya hasanah